محمد لهل لو تبصر الإخوان في علاقاتنا من عالم أو طالب رشد من عالم أو طالب رشد لرأيت علما واتباعا صادقا لسنة الغراه دون تردد هم زينة الدنيا مصابيح لهدى طلعوا على الدنيا تلو لفرقد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين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 فإن أحسن الكلام كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run ọba ìlú ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe pé mi àti ẹ̀yin òun náà ní pọ́lọ́n ṣe wá ní mùsùlùmí. alhamdulillah. àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ẹnì wa. àmín. abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí. àmín. abẹ́lọ́run kọ́lọ́run kó gbé wa jẹ ní mùsùlùmí. àmín abẹ́lọ́hún kọ́lọ́hún kó ṣe wálé ní àlìjánná pẹ̀lú sábàbí islam. àmín. lẹ́yìn wá gbà náà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ èyí tí ọlọ́run ọba fi sí agbègbè wa yìí kí ọlọ́run bá máa yọ ìfọ̀kànbalẹ̀ náà ní agbègbè yìí. àmín. àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́hún kó bá a ṣe sí agbègbè yìí. àmín. gbogbo ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́hún kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. àmín. lẹ́yìn wá gbà náà adúpẹ́ àlàáfíà tọ́lọ́run ọba ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa kí ọlọ́run kó má gba àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí ò lálàáfíà ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà àbẹ̀lọ́run fún bara wa sọ̀rọ̀ títò ní kí ọlọ́run ọba kí ó darí èmi tí màmá bá wa sọ àti àwa náà tí a máa gbọ́ ọ̀rọ̀ náà ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ náà jọ ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tafsiri wa ó wáyé nínú suratu nahli quran sixteen aya eighty five òun náà ni wọ́n kà fún wa a ṣe tẹ̀síìlì rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní ráńpẹ́ kó di pé a máa bá tẹ̀síìlì torí lọ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأى الذين ظلموا العذاب ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń sọ fún wa wípé àwọn tí wọ́n ṣàbòsí ìyẹn ni pé zọ́làmù bí ṣíríkì wọ́n ṣàbòsí pẹ̀lú pé wọ́n ṣe ẹbọ sí wọ́n lọ jẹ́ ẹni tó ṣẹbọ wọ́n jẹ́ ẹni tó ro nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run nígbà tí wọ́n bá rí ìyà ọjọ́ gbéǹde àlùkìyàmà فلا يخفف عنهم ولا هم ينظرون ọlọ́run ní ìyà ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama kò ní jẹ́ nǹkan tí wọ́n máa sọ di fúfú yẹ lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà sì ni ìyà ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama wọn ò ní máa dúró fún ìyà náà pé a ti fi díẹ̀ jẹ yín ẹjẹ́ á sinmi díẹ̀ ọlọ́run wọn ò ní lọ wọn lára ọ̀nà méjì ní lọ yẹn tí wọ́n bá ti rí ìyà yẹn ojú ẹsẹ̀ ni ó dé wá bá wọn ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá ń jẹ̀yà yẹn lọ wọn ò ní máa sọ yí pé ẹja dàdó díẹ̀. ọlọ́run ní àwọn tí wọ́n ṣe bọ́ ọlọ́run tí wọ́n mú ìtumọ̀ wá ń bẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ lọ́ni alẹ́dínà zọ́là mú ọlọ́run tí wọ́n pé àwọn tí wọ́n ro nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run kálíbà àmọ́túmọ̀ àwọn táwọn ń pè ní pé àwọn tí wọ́n fi ń wé ọlọ́run tí wọ́n ní ọlọ́run àti nǹkan yẹn wọ́n ṣe déédéé ara wọn tí wọ́n fi lọ jọ́sìn fún nǹkan náà. kọlu rọbànà àùlà èso ọkàn òlà. ọlọ́run ní ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wọn ni pé wọ́n ní ìwọ ọlọ́run ọba wa àwọn tá a mọ̀ mú mọ́ ọ nìyí àwọn táwa sọ yìí pé ìwọ àti wọn jọ jẹ́gbẹ́ àwọn mọ̀ nìyí الذين كنا ندعو من دونه àwọn tó ṣe wípé à ń pè wọ́n fún gbogbo bùkátà wa láyé tá a pè wọ ọlọ́run ọba rẹ pé àwọn nìkan là ń pè. ọlọ́run ni gbogbo àwọn tí wọ́n jọ́sìn fún yìí wọ́n sáré wá tró sí wọn ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn pé ẹ̀yin ẹ má kó bá wa wájú ọlọ́run o òpùrọ̀ nìyẹn o àwọn kọ́lá ní kẹ́ ẹ máa sìn wá o òpùrọ̀ nìyẹn àwọn kọ́lá ń sìn o ẹlòmíì lẹ́yà ń sìn wọ́n sọ bẹ́ẹ̀ fún wa. wàhálùkọ́ ìlọ́mùlọ́ ìyàwó ìdílé sálám. dọ̀míìrù ti bí gbogbo wọn pátá yányá àtẹni tó ń sin nǹkan àtẹni tí wọ́n ń sìn ọlọ́run ní gbogbo wọn wọ́n wàá jù síwájú ọlọ́run ọba ìsọ̀rẹ́ńdà wọn níjọ́ ọjọ́ náà wọ́n ó jù síwájú ọlọ́run. ọ̀bọ̀là ànúhùn máa kánú yàtàrú. ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tí kálukú wọn ń pa fúnra wọn láyé ọlọ́run ní gbogbo ẹ̀ ní ọ̀fàrà pamọ́ ọlọ́run nìkan tí wọ́n ti ń bẹ ní nǹkan tí wọ́n ń hun nírọ́ yọ wà sápamọ́ níjọ́ ọjọ́ náà wọn ò ní lè wí jáde ẹ̀rù ó máa bà wọ́n yóò sá lọ kó lónìí la ká ìwọ̀n àrùn. alladhina kafaru wa saddu an sabilillah. ọlọ́run ọba ó tún mú ẹlẹ́ẹ̀kẹta wá ó pè wọ́n ní alladhina zọ́làmù ẹlẹ́ẹ̀kẹjọ kún wọn ní alladhina ashraku ẹlẹ́ẹ̀kẹta ó tún ní alẹ́dínà káfárù ọlọ́ni àwọn tó jẹ́ kèfèrí yìí. wọ́sọ̀dù hansabilillah. lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́ kèfèrí tán wọ́n tún sẹ́dẹ̀ àwọn èèyàn kú olójú ọ̀nà tọ́lọ́hún. zèdènáhùn àdàbàn fọwọ́fọlá àdàbàn. ọlọ́ni àwọn ọlọ́run ọba á ṣàlékún fún wọn ìyà lókè ìyà wọ́n jẹ̀yà titi wọn tí wọ́n bá jẹ̀yà tiwọn tán wọ́n ó tún jẹ́ ẹni tí wọn ó tún wá jẹyà àwọn tí wọn ṣì lọ́nà. bímọ kàánù ìgbàsílò. torí kéèyàn máa ṣìyàn lọ́nà èèyàn balẹ̀ ẹlẹ́jẹ̀ ni ọlọ́ni pẹ̀lú nǹkan rẹ gbé yòpùsìdúnà àbí wọn ti balẹ̀ ẹlẹ́jẹ̀ ọlọ́ni ó jìyà rẹ̀ bẹ́ẹ̀. wàyà ọmọ nàbí àfọ̀bí kúnlé ọmọọmọtì ṣẹ̀hídàn àlẹ́ ọlọ́run ọba ní ọjọ́ tí a gbé dìde ànábì ọlọ́run ọba kọ̀ọ̀kan nínú ìjọ kọ̀ọ̀kan tí ó máa jẹ́rìí ègéǹsì àwọn ìjọ kọ̀ọ̀kan. wàjìnnà bí kàṣẹ́yì dánilá ọ̀la. ọlọ́run ni àwa mú wa ànábì náà wá ọ wà á jẹ́ ẹlẹ́rìí àlá àùláì wà á jẹ́ ẹlẹ́rìí ègéǹsì gbogbo àwọn ìwọ̀nyí tí wọ́n jẹ́ ìjọ tiẹ̀ náà. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء ọ̀rọ̀ ni àwọn ọlọ́run a ti sọ kalẹ̀ fún ẹ alikitaaba a ti sọ ìwé kalẹ̀ fún wọ ànábì ìwé tá a wá sọ kalẹ̀ gbogbo nǹkan ni ìwé ìsàlàyé a lè ṣàlàyé fún wa bí ìwé kùránì ti ṣàlàyé gbogbo nǹkan la ṣàlàyé fún wa. وهدى ورحمة وبشرى للمسلمين ọlọ́run ọba ṣe kùránì ní ìmọ̀nà ó ṣe ní àánú ó ṣe ní nǹkan tí ń fún ní ròdùnú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí. orí ibi tí a wà nìyí àtúwáyà ìfún wa a sì ṣàlàyé àwọn nǹkan fún wa lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n àkọ́kọ́ túmọ̀ ẹ̀ délẹ̀ ń tún wá tún kà fún wa a wàá sọ túmọ̀ ẹ̀ ní àṣẹ pétányá lónìí pẹ̀lú àna ọlọ́run. Inna ọlọ́run ọba ọba tí ń pàṣẹ déédéé ni. ọba tí ń pàṣẹ ká ṣe nǹkan dáadáa ni ọba tí ń pàṣẹ ká máa tọrẹ fún zilkurba gbogbo ẹni tó bá ti jẹ́ pé àsúnmọ́ rẹ̀ ó súnmọ́ wa. wọ̀yẹ́nha ánìlì fàṣà ìwọ̀nìkàr ìbáwọ̀. ọlọ́run ọba ń kọ̀ fún wa kó o ní gbogbo nǹkan tí etí ò ṣe é gbọ́ tójú ọ̀gbọ́dọ̀ máa rí kọ́ mọ́ ṣe à ọlọ́run ọba ni àgbọ́dọ̀ débẹ̀ wàlímúnkàr gbogbo lọ́rọ̀ ọba sọ wípé ká máa ṣe nínú ẹ̀sìn gbogbo eléyìí náà ọlọ́run ọba kórìíra rẹ̀ oníkàmọ́ débẹ̀. wàlíbáwọ̀n ọlọ́run ọba ní àbòsí ṣíṣe kátúmọ̀ ṣe. ya'izukum la'allakum tadhakkarun. ọlọ́run ọba ń pa yín láṣẹ ó tún kọ̀ fún yín kẹ́ ẹ lè bá a jẹ́ ẹni tí ó gbàràn tí ọlọ́run ọba so àyà iná ó tún kà fún wa torí tẹ̀síìrì rẹ̀ fẹ̀ púpọ̀ díẹ̀ so ọ̀nà ni wọ́n tún kà fún wa tàtúmọ̀ àti tẹ̀síìrì rẹ̀ fún wa dáadáa sí i. أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا أعدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى منكم إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة بما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون ọlọ́run ọba àti ọlọ́rẹ̀gá ó ń bá wa sọ̀rọ̀ inú suwátù nahli Quran sixteen ayah ninety níbẹ̀ ọlọ́run ọba ó ń sọ fún wa wípé inna Allaha. inna Allaha ya'muru bil adli wal ihsan. àyà tí wọ́n kà fún wa yìí ó jẹ́ àyà tó jẹ́ wípé gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ní tẹ̀síìrì tó gbẹ̀yìn àyà náà jẹ́ Jamia, àwọn tán jẹ́ àwọn àfáà wa wọ́n ń ṣàlàyé fún wa wípé àyà yìí o òun náà lọ jẹ́ ajimawu àyà tí ń fi kìtàbí láàyè àlèlèkàírí wà ṣọ́dùrì mo fún wa bẹ́ẹ̀ àyà yìí ló kó gbogbo dáadáa sínú tanyanya àti gbogbo rere sínú tanyanya ló fi jẹ́ pé àyà tó wà níwájú ẹ̀ ó sọ wípé kùránì wá tìbùyánà likulli shay ó wá ṣàlàyé gbogbo nǹkan àwọn àfáà wa ní bí ìgbà tí wọ́n wá ní pé kayfa jaa alukur'an tìbùyánà likulli shay báwo ni a ti fẹ́ sọ pé kùránì wá ó wá ṣàlàyé gbogbo nǹkan ọlọ́run ọba wa sọ fún ọ pé ansa ni iná lọ́ á yá amúrúbìlẹ̀ adìlẹ̀ wálé ìsáàni ọlọ́run ọba wa fẹ́ fún wa ní ansa mo wá fún ọ wípé àyà yìí ọ̀nà wo lọ́gbà kó gbogbo nǹkan tán òun mo fẹ́ ṣàlàyé òun náà mo ṣàlàyé lọ. ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni wípé bẹ nínú gbogbo nǹkan kẹ́límà alakọkọ òun náà ni alẹ́ amúrù kẹ́límà ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni ọ ànáhayù ìnàlọ́ á yá àmúrú ó sọ pé wàyẹ́ ni à ọlọ́run ọba ọba tí ma pa wá láṣẹ ni ọba tí sì ma kọ̀ fún wa ni làwọn àfáàbí sọ fún wa wípé. nínú kùránì láti bẹ̀rẹ̀ dópin tá a bá ń wọnú kùránì a bá nǹkan tí wọ́n ń pè ní alẹ́ akam ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn dẹ̀ ní abala méjì ní ìdájọ́ ẹ̀sìn kó sínú ó kó abala kíni ọ alẹ́ amúrù. àti abala abala kíni ọ ànáyù so aya yìí ní gbólóhùn méjèèjì nínú ọlọ́run ọba ń pa yín láṣẹ ọlọ́run ọba sì ń kọ̀ fún yín gbogbo tọ́lọ́run ọba wa pa wá láṣẹ pátá yẹn yẹn aya yìí wá fẹ́ kó jọ sójú kan ọwọ́ ni ọlọ́run ọba ìnáláàyà múru. Mm ó ní ọlọ́run ọba ń pàṣẹ alẹ́ adil ọlọ́run ọba ń pàṣẹ déédéé ọlọ́run ọba ń pàṣẹ déédéé àwọn àfáà wa ṣàlàyé fún wa wípé déédéé ta lọ́lọ́run ọba ń pàṣẹ yìí alẹ́ adilu ìlàlọ́ọ̀ì wàlẹ̀ adilu ìlànàfsìkà wàlẹ̀ adilu ìlàgẹ ìrìkà ọlọ́run bá ń pàṣẹ déédéé bóun la ti fẹ́ ṣe déédéé sọ́dọ̀ ọlọ́run ẹni tó ṣe déédéé sọ́dọ̀ ọlọ́run ni ẹni tó jẹ́ wípé gbogbo ohun tọ́lọ́run pa láṣẹ pé kó ṣe òun ló ṣe kí ni o òun ló ṣe sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ó dẹ̀ ṣe fọ́lọ́run déédéé ló ṣe yẹn bẹ́ẹ̀ náà bàbá bẹ́ẹ̀ ká ṣe déédéé sọ́dọ̀ ara wa ìwọ fún ara rẹ o gbọ́dọ̀ ṣe déédéé sọ́dọ̀ ara rẹ á tà déédéé bíi wípé èèyàn fẹ́ sùn oorun sísùn ara rẹ bá béèrè fún oorun sísùn kó o sùn ara déédéé lèyàn ṣe bá rẹ èèyàn gbọ́dọ̀ ṣe déédéé fún ara rẹ mo sọ fún alánà o kàn lè mú àdá kó ọlọ́run fẹ́ rẹ lọ́wọ́ ọmọ yẹn bá ọ̀nà rẹ̀ wò nínú ẹ̀sìn ọlọ́run o ò lè mú pọ́ìsì kan lọ́wọ́ fẹ́ gbèmí ọ̀nà rẹ̀ wò a gbọ́dọ̀ ṣe déédéé fún ara wa ẹni tó mutí kò ṣe déédéé fúnra rẹ̀ ẹni tó mugbó kò ṣe déédéé fúnra rẹ̀ so gbogbo àwọn tó wọ́n ti jẹ́ pé èèyàn ń ṣe ìnira yẹn ara èèyàn lọ́ máa jẹ́ wá bá lọ́wọ́ máa wá bá èèyàn ṣe déédéé fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ni àlẹ́ adínú ìlàgẹ̀ ìrìkà ó ṣe déédéé sọ́dọ̀ àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà gbogbo náà bàbá ní pé kó o ṣe ní déédéé fún wọn ọ̀bọ̀rọ̀ ṣe déédéé nìyẹn ìyẹn náà tún wá ní pé déédéé ó tún wá wà lọ́dọ̀ ọlọ́run ni pé àlẹ́ adilu fi i wá fi náà yìí déédéé wà níbi àṣẹ ọlọ́run ó wà níbi kíkọ́ ọlọ́run ọlọ́run ni wàtá matikẹ́límọ́tò rọ́bìkà sídìí kan wà àdìlà gbogbo gbólóhùn ọlọ́run ọba ó pé tán ni gbogbo information bẹ̀ òdodo ni gbogbo àṣẹ bẹ̀ hukumu bẹ̀ ó jẹ́ kí ni ọ àdìlù ọlọ́run ọba gangan ọba tí máa pàṣẹ déédéé ni déédéé yẹn gangan wá wà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mi ní iná lọ á yá àmúrú bẹ̀lẹ̀ àdìlẹ̀. iná lọ á yá àmúrú bẹ̀lẹ̀ àdìlẹ̀ wọ̀lẹ̀ fẹsán. ìdàkejì adilu òun ni zulmu ìdàkejì adilu òun ni zulmu òun ni kéèyàn ṣàbòsí ọlọ́run ọba ti lọ́ọ́ mú wá lẹ́yìn náàyù nìyẹn gbọ́dọ̀ jẹ́ ọlọ́run ni wàyẹ́ ni á anil fàṣáì wàlẹ̀ báàgì yìí ọlọ́run ti gbogbo ẹ̀ tán ó mú adilu wá ọlọ́run ọba wa mú kí ni wá o ọwọ́ amú báàgì náà wá ọlọ́run ni mo kọ̀ fún yín ẹ má ṣàbòsí àbòsí yẹn náà jẹ́ ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta azulmu alẹ́dìyà udu ilallah. والظلم الذي يعود إلى نفسك والظلم الذي يعود إلى غيرك أو gairik o gbọ́dọ̀ ṣàbòsí sọ́lọ́hun ẹ bá lọ mú nǹkan míì bọ̀lọ́lọ́hun ó ṣàbòsí sọ́lọ́hun mo náà bá ní ká ṣe fún òun ẹ tí ọba ti ṣe fọ́lọ́hun ó ṣàbòsí sọ́lọ́hun ẹni tó ṣàbòsí síra rẹ̀ òun náà lọ lọ ṣe nǹkan tí ó pa la fúnra rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣàbòsíṣe rẹ̀ ẹ ń bá ṣàbòsíṣe ní kejì náà irú ẹni bẹ́ẹ̀ yóò jí àwọn ẹjọ́ ọlọ́run ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba gangan ó sọ pé òun láyédìlímù náà ṣàṣẹ àná ọlọ́run gangan náà ló wọ ṣàbòsí òun ò ní ṣàbòsí fáwọn ọmọ ènìyàn àbòsí títí níbẹ̀ ọlọ́run ò ní dọ́dọ̀ hùn bó lè kó kéré mọ́ báyìí ọlọ́run kò ní wá sọ́dọ̀ hùn látọ̀dọ̀ ohun sọmọ èèyàn kò dẹ̀ bẹ́ẹ̀ káwọn náà ṣàbòsí yẹn láti mọ̀ pé nínú amúrú ọlọ́run àti náàyù ọlọ́run láàyè kúnnù fi àmúrí í wà náàyè í zulmọ̀n àbòsí ò lè wà nínú kíni o àṣẹ ọlọ́run àti náàyù ọlọ́run látọ̀gọ̀dọ̀ bi délẹ̀ a rí i pé aya yìí ó kó sínú àbí ó sínú ó sínú àwọn abala tó ti lè fẹ́ kù ọlọ́run bá tún wá yanjú ẹ̀ inna Allah ya'muru bil adli. inna Allah ya'muru bil adli wal ihsan. ọlọ́run ọba tí wọ́n máa ń pàṣẹ àlè ìsàn àlè ìsàn àwọn àfáàní kí náà ń pè ní àlè ìsàn àwọn àfáàní wọ́n ń pè ní àlè kàmáàlíyà. Al nǹkan tí máa jẹ́ àṣepé nǹkan ó lè má fẹ́ yé wa dáadáa kó lè bá yé wa òun náà ni wípé nǹkan tó ń pé tá a bá fi kún nǹkan ó tún máa jẹ́ kíkíní yẹn ó dáa sí ni tá a bá fi kún nǹkan ó máa jẹ́ kíkíní yẹn ó ṣe kíni ó kọ́ rẹwà sí ni a lè rí mọ́tò míì báyìí mọ́tò tá a rí yẹn yóò lè rìn ṣùgbọ́n tó jẹ́ pé bọ́dì rẹ̀ kò ní ṣe dáadáa bẹ́ẹ̀ mọ́tò tí wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ gbogbo nǹkan tó kù tí wọ́n fẹ́ fi sára bọ́dì yẹn òun ni wọ́n ń pè ní kàmàlìyà kéde pé kò lè rìn ó lè rìn ṣùgbọ́n nǹkan tó fẹ́ fi kún yẹn tí ó tún fi wá ṣe pé kí ni wọ́n ah mọ́tò ìmọ̀ rẹ̀ wá o ọmọ dàápọ̀ o òun ni wọ́n ń pè ní kí ni ọ kàmàlìyà ló fi jẹ́ pé àdìsí Jibril ọlọ́run ọba ṣàlàyé al-Islam ọlọ́run ọba tún ṣàlàyé kí ni ọ al-Iman ọlọ́run ọba wa ṣàlàyé kí ni ọ al-Isan Ìsìláàmù èèyàn máa ṣe àwọn nǹkan tó fojú hàn ní ẹ̀sìn akírun agbàwẹ̀ àṣẹ ẹ̀ al-Iman iṣẹ́ inú ọkàn ni èèyàn àtọ́lọ́run lọ́jọ́ ní iṣẹ́ ẹnu ọkàn ni èèyàn máa nígbàgbọ́ sọ́lọ́run pé ah nítòsí ẹ̀lẹ́ yìí ọlọ́run ló mú wa iṣẹ́ ẹnu ọkàn ni èèyàn ti ti súnmọ́ pípé báwọn tí a bá wá dé dáwájá tó ìsàn èèyàn wá pé tán yányá ó wọ́n ní kí ni nínú ẹ̀sìn ó ní àǹtàbùdàlá ka annaka tara wa in lam takun tara fa innahu yaraka òun náà ni kó o sin ọlọ́run ọba bí ìgbà tó ń ọlọ́run tí wọn ọba ti ẹ̀rọ ọlọ́run gbàgbọ́ ọlọ́run ọba ń rí ẹ. so kamaliyat yat òun náà ń pè ní ali isan ká ṣe nǹkan pé dáadáa bó ti yẹ ká ṣe é ìyẹn ni pé tá a bá ń kírun ká tún máa rí wípé à ń sọ wípé a kí dáadáa ọ̀dọ́ nígbà ń kírun kéèyàn tún máa sọ wípé ah irun mi mo tún fẹ́ máa kí dáadáa sí i mo fẹ́ máa ṣe kí ni o mo fẹ́ gbààwẹ̀ mi mo tún fẹ́ káwẹ̀ mi ọ máa dáa sí i èyí tí mo gbà lẹ́sìn èyí tí mo gbà lọ́dún mo tún fẹ́ kó tún dáa sí i ìyẹn ni pé ká máa lé kí ni o ká máa lè yàt ọlọ́ọ̀bá ló fi jẹ́ pé ìnàlá yá àmúrú bẹ̀lẹ̀ adìlí wàlíkínà wàlí ìsàn nǹkan tó bá ti jẹ́ àlè ìsán wọ́n fẹ́ ká máa ṣe nínú ẹ̀sìn a ní nǹkan tó jẹ́ dandan a dẹ̀ aromat nǹkan tó jẹ́ ìwọ̀ àtúnwá ní makiruhat àtúnikíni ó mandubat àwọn nǹkan tá a kọ̀ àtàwọn nǹkan tá a fẹ́ àwọn àfáà tún sọ fún wa pé ìsáànì yẹn sọ fún wa wípé alijinabu anili makiru art kí ẹ máa sọ pé kí ni makiru ni wọn lè ní dọba fẹ́ mu mi má máa fàtẹgùn sínú omi kí ẹ máa ní makiru wù ni jáde màá máa fàtẹgùn sí èèyàn bọ̀dọ̀ mọ́ sí bẹ́ẹ̀ èèyàn ò ṣe nǹkan tó pé nìyẹn wọ́n ní ànábì ní pé ọwọ́ ọ̀tún wa ká má máa fi tábà àdìkílọ́kàn ẹgbẹ̀ lọ́wọ́ ọ̀tún ọ̀bàdàn ọwọ́ ọ̀tún ló fi tábà ó ṣe àwọn kàmàlìyàtì nìyẹn nínú kàmàlìyàtì ni al-ijtinab anil makruhat. sọ ìtọ́wọ́n ẹni ọmọ sọ ma pé kíní yìí wọ́n kọ́ ni ká máa gbìyànjú àti ṣe kíni ọ ká jìnnà sí. wà fílù limandubat ìtọ́wọ́n ni pé tá a bá ṣe é ká yàn náà fílà lẹ́yìn irun àwọn àrùn tó ní náà fílà pé àgbà aládàá ká gbìyànjú àti yàn ká yẹ bí náà fílà lásán ni wọ́n ti dábàá parí Ramadan nísìnyí ká gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn ẹ̀rọ ah, ṣebí náfìlà lásán ni ká má ṣe bẹ́ẹ̀ kàmàlìyáàtì nìyẹn so nǹkan táwọn afa ń pè ní kàmàlìyáàtì nìyẹn asin ìlà nafsi ṣe dáadáa sẹ́mi ara rẹ̀ ntí ó bá pé ṣe fún ara mi ara rẹ̀ wà asin ìlà Allah tọ́ba bẹ́ẹ̀ ṣe nǹkan fọlọ́run ṣe dáadáa kó pé tán wàásìn ìlà ghayrika sọ ọ̀rọ̀ ni wàbílì wàlìdẹ́ni ìsànà ó ìwé ṣe dáadáa tí ó pè tán yányán ọlọ́run ọba yáàmùrú bílẹ̀ ẹ́ bílẹ̀ ìsà ọlọ́run ọba ń pàṣẹ bílẹ̀ àdìní wálé ìsàn so nǹkan tó ń pè ní ìsàn nìyẹn òun ọ̀ máa sọ lórí kíni ọ kàmáàlì yàtì ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni wa ìta yìí. wà ìta ìdìl kùrùbà. ọlọ́run bá ní wa ìta ìdìl kùrùbà. àṣẹ tọ́lọ́run bò lè má pa nìyẹn. ó ti pàṣẹ iṣẹ́ tá a ṣe tí ò ná ní owó kankan iṣẹ́ tá a fẹ́ ṣe lókè. Okay àwọn amúrù yẹn bẹ̀tẹ̀ àwọn iṣẹ́ kan wà yọ ọ̀nà wa ní owó lọ́lọ́run ọba wa mú wá jáde yìí ọlọ́run ọba ní wa ìta ì. ìta ọlọ́run ní wa ìta ìdìlkúrúbá e, kèé ṣe fámìlì nìkan ni wọ́n ń sọ níbi bíi yẹ bá wọn àfa túmọ̀ rẹ̀ kèé ṣe fámìlì òní wọ́n ń sọ. So ọlọ́run ní wà ìta ìdílìkùnbà gbogbo ẹni tó bá ti pọ̀sẹ́ẹ̀sì àsùnmọ́ ọlọ́run ní ká fún kálukú wọn lẹ́tọ̀ọ́ wọn gbogbo wọn ṣe kí ni o tó bá ti pọ̀sẹ́ẹ̀sì àsùnmọ́ ká ṣe kí ni o ká fún kálukú wọn lẹ́tọ̀ọ́ wọn zilkurba nǹkan tá a máa túmọ̀ sí mẹ́ni ẹ̀ gbogbo ẹni tó bá ti pọ̀sẹ́ẹ̀sì àsùnmọ́ kábùkìnì ọ á fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ yẹn ní ó jẹ́ kó jẹ́ áàmù ọlọ́run ọba akọrọbù ilé kọ́mẹ́ni abdulwari yìí ọlọ́run ọba súnmọ́ yín ju kí ni ọ sùsọ̀rùn yín lọ ìjọba yẹ kẹ́ ẹ fi tọrẹ fọlọ́run tó yẹ pé owó ni tẹ́ ẹ̀ nà báyìí tọ́lọ́run bàbá ní kẹ́ ẹ yáhùn lówó ẹ gbọ́dọ̀ ṣe kí ni ọ ẹ gbọ́dọ̀ fún ọlọ́run ọba ní owó tó ní kẹ́ ẹ fún ọ̀hún ìta òdìlẹ̀ kórìbá ní ẹnìyẹn ọlọ́run ọba pọ̀ sẹ́ẹ̀sì súnbùsúnmọ́ yín ẹ gbọ́dọ̀ fún nínú nǹkan tẹ́ ẹ ní tó bá wá sọ pé bí ẹ náwó sí ẹ náwó sí ẹ náwó sí ẹ náwó sí kìí ṣe ara nìkan ni wọ́n ní kẹ́ ẹ ná sí ẹ gbọ́dọ̀ náà ètí ọba wa súnmọ́ wa àwa tá a jẹ́ mùsùlùmí yóò gba ọ̀nà kanú ọ̀nà mẹ́ta yóò gbà súnmọ́ wa àwa tá a jẹ́ mùsùlùmí inú kéèyàn ọgbà nasab ẹbí kó ní kọ̀rọ̀ kó ní alikuribu sísúnmọ́ àyà pẹ̀lú nasab ó lè ṣẹlẹ̀ ọ̀nà kan nìyẹn ẹbí jọpa yín pọ̀ ọlọ́ni wa ìtàdìlì kùrùbà ẹlẹ́ẹ̀kejì ó máa súnmọ́ wa bilijiwar ẹ̀ńtílẹ̀ rẹ̀ bá ti súnmọ́ wa ó ó ti súnmọ́ wa ọlọ́ni wa ìta í zèlè kòrìbà ẹlẹ́ẹ̀kẹta òun ẹni tó súnmọ́ wa pẹ̀lẹ́ sí i gbogbo mùsùlùmí kódà kan wà níbi tó jìnnà jù lórílẹ̀ ayé ìwọ tó jẹ́ mùsùlùmí ó súnmọ́ ẹ pẹ̀lú kí ni o ó súnmọ́ pẹ̀lẹ́ sí i so ọlẹ́tọ̀ kó o ṣe dáadáa sírù ẹ̀ níbẹ̀ wàá rí i pé zirikuri báyẹn ó ti á mà báwọn ọlọ́run súnmọ́ àwọn tí ó jẹ́ àwọn tó yẹ kó o tọrọ nǹkan fún inú kí wọ́n súnmọ́ pẹ̀lú kí ni o ẹbí inú kí wọ́n súnmọ́ pẹ̀lú kí ni o pẹ̀lú ìjàládùúgbò tàbí inú kí wọ́n súnmọ́ pẹ̀lú kí ni o ẹ̀sìn ọlọ́ni wa ìta ìzìlẹ̀. ọlọ́run gbogbo ẹni tó bá ti pọ̀ sí ẹ̀ṣẹ̀ àsùnmọ́ ọlọ́run ọba náà súnmọ́ sọ ògbó wọn ìwádìí pọ̀síẹ́sì àsùnmọ́ tó lẹ́tọ̀ọ́ pé kọ́ náwó nítorí rẹ̀ ọlọ́ni kọ́ náwó nítorí ẹ̀ ọlọ́ni wàyẹ́ ni àhàn. wàyẹ́ ni ha anil fahsha wal munkar. ọlọ́run ọba wa ni yẹ́ ni a anil ọlọ́run ọba ń kọ́ ọ fún yín anil fahsha ìgẹ́dẹ́gbẹ̀ ni alifahsha òun náà ni nǹkan tó jẹ́ wípé etí ò gbọ́dọ̀ máa gbọ́ ojú èríru ẹ̀ kẹ́nu ọmọ ṣe à ọ̀nàpẹ̀ ní alifasha tẹ́nìkan bá ń ṣe zìnà tí gbogbo wa bá gbọ́ nísìn á ṣe à nǹkan burúkú nù ọ̀rọ̀ mi wà gan tẹ́yà bá sọ tẹ́yà bá sọ ọ̀rọ̀ yẹn tó sọ nísìn báyìí gbogbo yẹn ló pé ah, ah irú ọ̀rọ̀ wo nu ah. irú ìyàrá dandan wo ni sọ̀rọ̀ ọ̀rọ̀ bá níbẹ̀ níbí yóò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba fàṣáwù máa ń wà nínú fíìlì fàṣáwù a máa wà nínú kíni ọkọ̀ olù ọ̀rọ̀ sísọ a máa wà nínú iṣẹ́ ṣíṣe ọlọ́run ọba ọ̀fẹ́ bẹ́ẹ̀ rárá nínú sọ́tún àrọ́ọ̀pù àyà thirty three ọlọ́run ọba ń ṣàlàyé fún wa. إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. ọlọ́run ọba ní sọ fún wa ọlọ́run ọba sọ di èèwọ̀ ọlọ́run ọba mi sọ di èèwọ̀ àlìfàwáìṣ ọ̀rọ̀ tẹ́tí ò máa gbọ́ ìtọ́jú ò máa rí n tó burú jẹjẹ lórílẹ̀ kéèyàn ọlọ́run lo pààtì ara èèyàn máa fi ṣe nǹkan n tó burú lórílẹ̀ ni fawaish ni ọlọ́run wa ni sọ pé ọlọ́run ọba mi sọ di èèwọ̀. ọlọ́run ni ètò ọba fojú hàn báyìí tọ́gbé ìta gbangba ni wọ́n ti ṣe ọlọ́run òun ọlọ́run ọba kórìíra ẹ̀ èyí tó bá jẹ́ pé ìpamọ́ ni wọ́n ti ṣe hmm. ọlọ́run ọba kórìíra ẹ̀ hmm. wọ́n fojú hàn ní o ọ̀pamọ́ ni o ọlọ́run ọba ní kí n ṣe nǹkan tí ọ̀dà ni kéèyàn máa ṣe sìnà ta gbangba báyìí ní tí ọ̀dà ni kó lọ ṣe ní kọ̀rọ̀ yàrá ní tí ọ̀dà ni kéèyàn máa kùnyàn ta gbangba ní tí ọ̀dà ni kó lọ kùnyàn nínú ta níyà nínú kọ̀rọ̀ yàrá ní tí ọ̀dà ni so ọlọ́run ọba lóhun ọlọ́run ọba lóhun ọ̀yọ́nu sí bọ́lá ọba ti aya one fifty one ọlọ́run ọba ó tún ṣàlàyé bẹ́ẹ̀ náà bọ́lọ́run ọba ti ṣàlàyé nìyẹn so ọlọ́run ọba ni wàlá tẹkọrọ́bù alifawa ìṣà màá zọ àrọ̀ mi ni a wà máa bàtàn. wàlá tẹkọrọ́bù alifawa ìṣà máa dán àrọ̀ mi ni a wà máa bàtàn. ọlọ́run ni ẹ sùn mọ́ ìjọba ti jẹ́ fàwa ìṣ ntí ọba tẹgbẹ etí ọgbọdọ máa gbọ́ tẹgbẹ yẹn ọbẹ yẹn lè máa ṣépè pẹ ẹni bá tún ṣe ń gbà mí táyà yẹn bá tún gbọ́ ọbẹ yẹn lè máa ṣépè pẹ ẹni bá tún ṣe ń gbà mí ọlọ́ni ẹ má sùn mà mà zẹ arọ mi ni à. èyí tí wọ́n ṣe gbangba nínú ẹ̀ ni àbẹ́ tí wọ́n ṣe ní pamọ́ ọlọ́ni ẹ má dàrú ẹ̀ wò ẹ má sùn mà rárá sọlọ́wọ́n bá ń kọ̀ fún wa nípa alfawahish so ọlọ́run bá bí wọ́n sọ fún wa nínú àyà tí wọ́n ń kà fún wa yìí. wọ̀nyẹn ni hanil fahasa nǹkan. ọlọ́run ní gbogbo ohun tẹ́tí ọ̀gbọ́dọ̀ máa gbọ́ tọ́yọ́ pé bá rí ẹnu ó ṣe a ọlọ́run ọ̀hún ọlọ́run ọba ṣe kí ni o òun ọlọ́run ọba kọ́ ọ́ nam. ọlọ́run wàlí munkar kí ló ń pè ní munkar mọ́ àrùn ọmọ ìdíṣẹ̀rí àbá ti sọ pé èèwọ̀ ni fàṣàwù kó sínú ẹ̀ nítòótọ́ ṣùgbọ́n òun tún lé ń tiẹ̀ ọlọ́run wa dá ayé ọlọ́tọ̀ ọlọ́run bá wa mú kí ni wá o àlìmúnkàr múnkàr wa ni pé mo náà wá ti wá sọ yìí pé má ṣe léyìí má ṣe léyìí má ṣe léyìí tẹ́gbẹ́ ṣẹ̀rí àásọ di èèwọ̀ kọ́lá àwọn lè máa wò yí pé áá sẹ̀rí àṣẹ tí wọ́n má fàánù gbọ̀n rẹ̀ sẹ̀rí ẹ̀ má gbé lẹ́yìn òní sọ pé kí ló dún á <laughs> mọ́yé kí sọ́kòtò rẹ̀ ọwọ́ lẹ̀ ẹ̀ wò pé ẹlẹ́yìn òní ẹnìkan kò ní gbóyún kọ́ máa kọ́ máa lanu gbogbo oníṣẹ̀rí àbá ti mú wá fàṣáù náà kó sínú ẹ̀ ṣùgbọ́n ọwọ́ adáyọ lọ́tọ̀ ọkọ̀ mú yẹn wá ọwọ́ amọ̀ áàmù wálé yẹn so gbogbo general tó pin ọlọ́run ọba mú wa pátá ní jẹ́ munkar tába tí kò fi kan jáde báyìí tó yẹ pé ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun náà ń pè ní kí ni ọ ah, alimunkar yẹni a ah, alimunkar ọlọ́run ọba wa ń kọ munkar fún wa nam. wàlíbáwìn. sọ wàlíbáàgì yìí èmi tún wẹ̀ fún alẹ́ kan yẹn tó gbọ́dọ̀ ọba ti sọ̀rọ̀ àbòsí ó wá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ déédéé níwájú ó wá mú àbòsí náà wà lẹ́yìn tẹ́bá wọ àyà yìí kò sí nǹkan kan tẹ́ fẹ́ máa túmọ̀ nu kùránì tí ẹ̀ ní máa lè tírèsì ẹ̀ lọ sínú àyà yìí tẹ́bá àfa ti sọ gbogbo tẹ́ máa kà nu kùránì gbogbo iṣẹ́ àwọn ànábì ọlọ́run gbogbo ẹ̀ láyà yìí ti kó sínú gbogbo iṣẹ́ àwọn ànábì ọlọ́run àyà yìí ti kó sínú ẹ̀ náà sọ pé wọ́n mọ̀ pé ó ní aya ajimawo aya ti ń fi Quran tó máa bèèrè lọ́wọ́ wa pé aya wo ló kó gbogbo Quran sínú tanyanyan aya yìí ni iná láàyè amúròbìlà àdùnnú mo lè sọ fún wa náà lánàá ipe àwọn tí wọ́n já wọn lálùbáwá wọ́n gbọ́ báyìí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ìsìláàmù wọ́n dẹ̀ ń fìdí múlẹ̀ sí wọ́n mọ títóbi ọ̀rọ̀ tí Quran sọ pé ọmọ elédè ló lè mọ títóbi ọ̀rọ̀ ẹ tí ọba gbédè rí dáadáa lọ́ba fẹ́ túmọ̀ ayé àyè nísìnyí kò ní kásí kéèyàn kan tí bẹ́ẹ̀ kọ́ àfọ̀n tẹ̀sí rí débẹ̀ tó bẹ̀rẹ̀ sí tú jáde náà bẹ̀rẹ̀ sí tú jáde èyí ò gbé à kí ni wọ́n á ń sọ wọ́n ní a ṣe déédéé ẹ̀ kí wọ́n ní wọ́n tẹ̀ ní ká ṣe dáadáa sọ wọ́n tẹ̀ ní ká máa tọrẹ fún àwọn ẹbí wa bí ó ti túmọ̀ tiẹ̀ ní ebi lọ́kọ́ mbẹ́ wọ́n ní ká máa wọ́n ní ká ìbà wọ́n ní fa ni sọ yẹ izukun àwọn àfáàní ìtumọ̀ yẹ izukun bíi ni yàmúrukún wàyẹ̀ ní ha so ọlọ́run ọba máa ń sábà lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ààyè òun ọlọ́run ọba ti máa ń sábà lò yẹ izukun pé ọlọ́run ọba máa ń sábà lò ó so ní ọ̀pọ̀lọpọ̀ ní ọba ti ń sọ̀rọ̀ amúrù tó ń sọ̀rọ̀ náyù sọ ọlọ́run ní dálíkà yóò adùbí máa ń kánà minkum yuminu billahi wal yawmil akhir. ọ̀rọ̀ bá dẹ̀ ọ̀rọ̀ ìpaniláṣẹ ni nínú àyà yẹn ọlọ́run ọba máa sọ̀rọ̀ paniláṣẹ tó bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò tún wá máa lo yẹ̀yí zùkùn ọlọ́run ọba máa lo náàyù ọlọ́run ọba ẹ ṣe nǹkan nínú ọ̀rọ̀ ẹ má lẹ rọmọ yẹn ọlọ́run wa ni yẹ̀yí zukumọ̀ lọ anta wudu limisili abadan yẹni pé ọlọ́run ọba ń kọ̀ fún yín ló túmọ̀ ẹ̀sìn rẹ̀ tó bá pàdé yẹ ìzùkún ó lè túmọ̀ sí pé ọlọ́run ọba ń kọ̀ fún yín ó lè túmọ̀ sí pé kí ni o ọlọ́run ọba ń pa yín láṣẹ níbo mi wá lè túmọ̀ sí pé ọlọ́run ọba ń encourage yín so ìkànnì túmọ̀ rẹ̀ ta ni ó máa túmọ̀ sí ó wá lè ó wá kó méjèèjì jọ níbi ibi yẹ ìzùkún mọ̀ ń يعظكم لعلكم تذكرون يعظكم لعلكم تذكرون ọlọ́run ọba yàmúrùkún wáyẹnì àkùn ó ń pa yín láṣẹ ó torí pé ọlọ́run ọba fẹ́ kó jẹ́ pé tàdàkàrò ọbẹ̀ kẹ́ ẹ máa rántí ọ̀rọ̀ ọ̀hún lọ kó lè bá a máa jẹ́ nǹkan tí máa wúlò fún yín tẹ́ ẹ bá ti rántí ẹ̀ yó máa jẹ́ nǹkan tí máa wúlò fún yín máa yí yín padà. وأوفوا بعهد الله إذا عاهدتم. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá tún pa wá láṣẹ bí ọlọ́run bá ti máa ń pa wá láṣẹ ọlọ́run ni wà áòfù bí àdìlá. áòfù bí àdìlá ìdá àǹtún. ọlọ́run ọba ọ̀bẹ ká máa fi ìbúra ká máa fi ṣe àwàdà ká máa fi ìbúra ká máa dọ́gbọ́n fi gba owó olówó àìmọye àwọn èèyàn lọ́jọ́ yìí pé wọ́n máa ṣàdéhùn òní mádéhùn ṣẹ ṣùgbọ́n àyà alákọ̀ọ́kọ́ yìí àbọ̀ akáyà ti yẹn nísàlẹ̀ ọlọ́run ní àdéhùn ọlọ́run ọba ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ máa pàdé ọlọ́run ọba ìdá àdìtùn nígbà tẹ́ ẹ bá ti ṣàdéhùn alákọ̀ọ́kọ́ kí làdé wọn lọ́hùn àwọn àfáà sọ fún wa wípé gbogbo àwa tá a jọ mọ èèyàn àti ládéhùn pẹ̀lú ọlọ́run ká tó wálé ayé àdéhùn ti wà tẹ́gbẹ́ ọlọ́run ọba gbà lọ́wọ́ wa ká tó wálé ayé ọlọ́run ọba gbà láti baba ńlá gbàdí baba ńlá wa ádámà lọ́lọ́run ọba ti gbàdéhùn yẹn ká tó wálé ayé ọlọ́run ọba ọgbà gbogbo wa náà láti ẹsẹ̀ rí wípé ó ní sáàmù jọ́sìn fóun ọlọ́run ọlọ́run ọba ní àṣẹ rí wípé ìwọ ọlọ́run ọba láàmà jọ́sìn fún àdéhùn kan nìyẹn tó pé a ti ní fọlọ́run ọlọ́run wa ní ká má gbàgbé àdéhùn yìí torí pé àdéhùn yìí ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ wá láti wá rán wa létí àdéhùn yìí láti wá rán wa létí àdéhùn yìí àwọn òjíṣẹ́ lọ́lọ́run ọba rán wa láti wá rán wa létí so látara bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ wípé àdéhùn tá a bá ṣe fún ọlọ́run ká mú ṣẹ lẹ́yìn wọn gbà náà àdéhùn tá a máa ń ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn sàn án báyìí bí ń bẹ láyé wọn a máa ṣàdéhùn ìyẹn ni pé wọ́n ó ṣe mọ̀ báyà àpánàbí ìyẹn wà nínú àyà Kùránì àìmọye àwọn obìnrin a máa wá wọn a wá máa ṣàdéhùn níwájú ànábì anla ayẹsẹ̀ríkìnà wàlá ayẹsìnìyìnà ọ̀pọ̀ bẹ́ẹ̀ àwọn ọkùnrin náà a máa wá ọlọ́ni gbogbo àdéhùn tẹ́ ẹ bá ṣe fànàbí ọlọ́ni ẹ̀ múṣẹ. àdéhùn ẹlẹ́ẹ̀kẹta táwọn àáfàá ṣàlàyé fún wa òun náà ni pé tí wọ́n bá ti yan àmírù kan lólórí nígbà tí wọ́n yan àmírù lẹ́hàn èèyàn gbọ́dọ̀ ṣe mùbáyà à fún pé mo bọ́ fọwọ́sowọ́pọ̀ èèyàn gbọ́dọ̀ jáde kúrò lábẹ́ àmírù yẹn èèyàn gbọ́dọ̀ máa tẹ̀lé tí ó bá ti yapa ọlọ́run ẹni tó bá ti yapa àdéhùn yìí àdéhùn ọlọ́run náà tún náà àdéhùn tó o ọlọ́run ló fi ló fi náà ọlọ́run wá sọ بعهد الله إذا عاهدتم ọlọ́run ni ẹ máa pé àdéhùn tẹ ẹ bá ṣe tó ní nǹkan ṣe pẹ̀lú tọlọ́hun ọba nígbà tẹ ẹ bá ti ṣàdéhùn. wàlá tanqudul aymana ba'da tawqidiha. ọlọ́run ní ìbúra tẹ ẹ bá búra ọlọ́run máa sọ ni ẹlòmíì fẹ́ ṣàdéhùn yóò tún fi búra kún. sọ. So, ọlọ́run ní ìbúra tẹ́ ẹ bá búra ọlọ́run ní ẹ má máa wá jẹ́ pé ìbúra náà ẹ wà á tú ẹ ti dé nìyẹn náà kọdọ̀ ní kéèyàn tún nǹkan téèyàn bá dẹ̀ mú búra èèyàn dè búra ni èèyàn dè òun ni ẹ bá ti wá ba ìbúra tí ó ti mú búra ṣẹ ó ti wá tú nìyẹn ọlọ́run ni ẹ má tú àwọn àbúra tẹ́ ẹ bá ń búra tàwùkìdìhà. bàdà tàwùkìdìhà lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti de ìbúra mọ́lẹ̀ kí la máa fi de ìbúra mọ́lẹ̀ òun náà ni wàlọ́ọ̀ la fi de ìbúra mọ́lẹ̀ wàlọ́ọ̀ mo fọlọ́ ń búra ẹ̀yẹ́ tó wà lè mú ọ̀rọ̀ mi wà ń gbà mí ogó ní wàlọ́ọ̀ kò sí èméjì ń bẹ́ẹ̀ ọlọ́run gangan mọ̀ mo ń sọ yìí pé bí ó ti rí nìyẹn gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ó ti ṣe taokid ìbúra rẹ nìyẹn àwọn èèyàn ọmọ ti ara bẹ́ẹ̀ sọ wípé a eléyìí yóò mú àlámọ̀rí yẹn ṣẹ ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti fi búra bí alfaz ẹ ti fi díẹ̀ múlẹ̀ pẹ̀lú àwọn gbólóhùn àzáídà tó lékún tẹ́ ẹ ti sọ wípé ẹ ṣe kinní yẹn fún ẹnìkan àbẹ́ ṣe nǹkan yẹn ọlọ́run sọ fún wa wípé ká má wà á lọ sọ wípé à ṣé bí kàfàrà ń bẹ ọlọ́sọ kàfàrà jàre ọlọ́ni ẹ̀ má dàn wò sọ ọlọ́run ọba ọ̀fẹ́ ká má sọ pé ṣé bí kàfàrà ń bẹ ọlọ́ni wà á fàdú àìmá nàkùn ìbúra yín tẹ́ ẹ bá ti búra ẹ máa rí pẹ́ ń sọ àwọn àpáàní sísọ ìbúra ìtumọ̀ rẹ̀ pọ̀ gan ìkan nínú ẹ̀ wá ni pé kéèyàn ò mú búra ṣẹ̀ búrẹ́ kó náà ló tóbi jù tí èèbá ṣe wípé èèyàn rí pé nǹkan tó ń búra lé lórí yẹn òun rí nǹkan tó tún dáa tóun lè ṣe tó jẹ́ pé nǹkan dáadáa ni tóun wà san kàfàrà búra yẹn àwọn àfáàní kò san kàfàrà rẹ̀ torí pé àdìsí wa látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba pé òṣìṣẹ́ ọlọ́run ọba ní ìníwàlọ́ inshallah ó ní òun fi ọlọ́run ọba búra là áàlìfù aláyẹ̀míìnì mi ò ní máa búra lórí ìbúra kan fàárọ̀ géèrọ̀ àkọ́yìrọ̀ mìíní à tí mo wá rí pé kí n ṣe nǹkan míì lólóore jùlọ ilà àtàìtù lẹ́dí wà kàyèrò àbí kí n ṣe tọ́ba lóore wà kàfárìtù àyẹ̀míìnì kí n dẹ̀ wá lọ jẹ́ ẹni tí ó ṣe kàfárọ̀ ìbúra mi so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní sọ eléyìí fún wa ìbúra tá a bá mọ̀ pé a lè rí nǹkan tó máa dáa bí kẹ́lómi ọ̀sọ̀ wípé ìyàwó òun sẹ́hun ọwọ́ àti bínú kọjá àlà ọba ló ń fẹ́ kọ́lẹ̀ ọwọ́ á rí wípé kó wọn má kọ́lẹ̀ ó tún lóore fún un kó mú un tó lóore yẹn sọ kó kó wá sàkàfàrà ọ̀nà wa dáa jù so látara bẹ́ẹ̀ òun náà ni nǹkan tí àyà yìí ti ń ṣàlàyé fún wa ó ní wàlá tankudu al-aymana. wàlá tankudu al-aymana ba'da tawqidiha. ẹ má máa jẹ́ ẹni tí ó máa lọ tú àwọn àbúra yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti dé ìbúra yín mọ́lẹ̀. Wàkọ̀dẹ̀ ja'altumullaha alaykum kafila. Ọlọ́run ní ẹ̀ níbi ìbúra yín ẹ ti sọ Ọlọ́run di olùdúró fún yín tọ́wọ́ mi lè gbé wà lọ́ ìbá ẹ̀ ọlọ́run ló ní kó dúró fún ọ yẹn náà gbígbà tó lọ mú ẹnìkan wá pé ẹ̀dá kùntò lọ ọlọ́run ẹ̀yin ni ẹ bá mi dúró tí yẹn bá fẹ́ yáwó ń gbà mí wọ́n ní kéèyàn lọ mẹ́nìkan wá tí ó yẹn dúró èèyàn wà lọ mẹ́ni ẹ wá ni ẹ wà ní pé mo dúró fún lágbájá báyìí ẹ wà sanwó yín ẹni tó bá wà fọlọ́run búra ẹ̀ mọ́tò lọ sí yẹn ni ó gba ọlọ́run pé kọ́lọ́run wá dúró fún òun kò sí èméjì bẹ́ẹ̀ because ẹni yẹn tó yẹ kó gbàgbọ́ ni pé ó ti fọlọ́run búra ẹ wá wò ẹni tó wá nu ọlọ́run pé ọlọ́run ló ní dúró mi <laughs> àtẹni tó bẹ̀yàn so ní dúró ta ló ń dúró yẹn lágbára jù ẹ̀yàn tó wá fọlọ́run so ní dúró kọ́ wá jàǹbá àwọn èèyàn ẹ̀jọ̀ wo ni yàrá ó ti tó gbogbo àwọn tá à ń búra tá à ń fọlọ́run búra ẹ̀jẹ̀ á lọ mọ̀ wípé ọlọ́run ọba la fi ń so ní dùó tá a bá ti búra pé wàlá wàlá kíní yẹn ń ṣe fún yín ọlọ́run àfi sóńdù o ẹ̀dá àfi sóńdù o yẹn tó ga jù ní o téèyàn ọba fi lè mú sẹ́ ló jẹ́ àwọn ajọ́ ọlọ́run sọ̀rọ̀ bí sẹ́ pé owó téèyàn bá kó jọ téèyàn ń búra tó fi gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n fẹ́ ràn níbì kan ó ọba àwọn kó nǹkan yẹn wá ó ní máa kọjá yẹn dé láìpẹ́ yìí ọwọ́ agbowó yẹn lọ́wọ́ mú ọba búra ọlọ́run náà fi àlọ́ onídùúró rẹ̀ wá kọjá yẹn wá bá wọn ọlọ́run gbogbo tó kójọ yẹn ọlọ́ ló gbogbo yẹn ká máa dáadáa nígbà tá a bá ń búra fáwọn èèyàn ẹlòmíín búra lọ́wọ́lọ́wọ́ báyìí irú ìbúra báyìí la ń pè ní aliyemin aligomus bí ti ń búra yẹn lọ́wọ́ ń wọ náà níbẹ̀ because ó ń búra lọ́wọ́lọ́wọ́ ó sì mọ̀ wípé bóun ti ń búra lọ́wọ́lọ́wọ́ yẹn irọ́ lòun ń pa ó sì ń fọlọ́run ọba búra ìbúra tó ń ṣe yẹn kí ni ó pe aliyemin aligomus yegimisuhu àwọn yegimisuhu fi nà ó ti ń tì í bọnú nébà yẹn bó ti wọ́n bẹ̀ lọ so ó sì ń wọ́nú náà lọ́ba àwọn so látara bẹ́ẹ̀ ká sọ̀ra fún àbúrà sọlọ́run bá tún sàlàyé fún wa pé. وقد جعلتم الله عليكم كفيلا ọlọ́run ọba lè fi ṣe onídùú nígbà tẹ́ ń búra. inna Allaha ya'lamu ma taf'alun. ọlọ́run ọba ya'lamu ma taf'alun ọlọ́run bá ń sọ fún wa kí ló gbé a ṣe bọ́ ọba ò sí ń bẹ̀ ìṣẹ̀lẹ̀ mi wá fi ṣe ń bẹ̀ ọlọ́run ọba wà ń bẹ̀ ọlọ́run ni mo wà ń bẹ̀ ọlọ́run ọba kí ni ọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ń ṣe lọ́lọ́run ọba ń mọ̀ máa tẹ̀fọ́ àlọ́ náà ni ọlọ́run ọba mọ̀ ọlọ́run ọba wà ń bẹ̀ ó gbà pé lónídùú fún ọ tó látara bẹ́ẹ̀ gbàgbọ́ ọlọ́run ọba wà ń bẹ̀ o kó o sì mọ̀ wípé n tó ṣe yẹn kó o bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ náà. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا sọ ọlọ́run ọba ń sọ fún wa nínú àyà yìí wàlá tẹkùnú. wàlá tẹkùnú kàlẹ́tì nàkọ́dọ̀ gọ̀sìláhà. sọ wọ́n ń ṣàlàyé fún wa wípé ìṣesí kan wà tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ mẹ́kà ìṣèyí tó wá ń ṣẹlẹ̀ ní ilẹ̀ mọ́kà yìí obìnrin kan òun náà ni ó máa ń ṣẹlẹ̀ sí sọ èyí tó jẹ́ wípé wọ́n tún bọ̀ wá sọ ọ̀rọ̀ obìnrin yẹn fún wa kàlẹ́tì oníwọ̀n sọ fún àmì obìnrin yìí wọ́n ń pè ní ráyé tọ́tù bíntu Umar olóbìnrin yìí raitọ́tù bintu umar òun lóbìnrin ó ti wà tipẹ́tipẹ́ nígbà jàìlíyà ó wá jẹ́ obìnrin tọ́gọ̀ gan-an àgọ́ rẹ̀ ní fi ń ṣe gbogbo nǹkan tí ń ṣe pátáyányán kí ni wọ́n máa ń ṣe béèyàn ti máa ń hun aṣọ bí wọ́n fẹ́ hun òfì ẹ bá ń bẹ̀ lọ́wọ́ ọ̀sán òfì yóò hun lọ́sàn-án tọ́ba ti wá di ọwọ́ ọ̀rọ̀lẹ́ àwọn yóò wá bá wípé yóò wá tún wá máa tú òfin yẹn lẹ́ẹ̀lẹ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ yóò ti hun tí ó fain tí ó ṣe dáadáa tọ́ba ti wá di ọwọ́ ọ̀rọ̀lẹ́ yóò wá lọ mú òfin yẹn yóò wá tú gbogbo ẹ̀ sílẹ̀ lẹ̀ tọ́ba tún dijọ́ kejì ẹ̀nàgẹ̀dẹ̀ dá sí tọ́ba tún dijọ́ kejì bẹ́ẹ̀ náà ni ó tún ṣe yóò tún bẹ̀rẹ̀ sí ń hun sọ lọ́sàn-án tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ ó bẹ̀rẹ̀ sí tu bóun ti ń ṣègbèsè ayé tiẹ̀ nìyẹn sọ ọlọ́wọ́n bá ọwọ́ afẹsọ báwọn ará Mẹ́kà kan lè mọ̀ pé gbogbo nǹkan lọ́wọ́n ọba mọ̀ ọmọ hmm. nípa obìnrin yìí ọlọ́wọ́n afẹsọ bẹ́ẹ̀ fún ọ mọ̀ mọ̀ nípa ọlọ́wọ́n bá mọ̀ gbogbo nǹkan lọ́wọ́n afẹsọ sọ mọ̀ mọ̀ nípa obìnrin yìí bí ti máa ń ṣe o èmi ọlọ́wọ́n bá mọ̀ gbogbo nǹkan ní tẹ́ ẹ̀ mọ̀ pé ọmọ ń ṣẹlẹ̀ ńlẹ̀ Mẹ́kà tó wà rampant ọlọ́wọ́n bá fẹ́ sọ. So ọlọ́ni wàlá takunu. wàlá kalati kallati naqadat ghazlaha. ọlọ́ni ẹ má dà gẹ́gẹ́ bí kalimari ati allati naqadat ghazlaha. obìnrin tí máa tú ìtọ́ba ń min ba'di quwwa. min ba'di quwwatin ankatha. ọlọ́run ní nígbà tí kinní yẹn tó bá ti strong dáadáa tó ti délé tó ti ṣe tó ti le dáadáa ọlọ́run ọba yóò wá sọ di alu kìíní ẹ̀ yóò sọ di àǹkàdá yóò tú lẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan báyìí kéèyàn tú nǹkan lẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́wà ni ẹ má dàbí obìnrin yẹn o yóò tún ṣe mí níjọ́ kejì yóò tún wá bàjẹ́ ọlọ́ni ẹ má dàbẹ́ sọ ọlọ́wọ́ bọ̀ kì í fẹ́ ká dàbẹ́ ìyẹn ni pé a ti kírun a ti gbààwẹ̀ a ti ṣe gbogbo ẹ̀ ìjọba wọn bá a ṣe a ti ṣe kọ́ wa jẹ́ pé n ta wa ṣe against àwọn èèyàn aṣàdéhùn àwa fọlọ́nso ní dùó àwa amúkiní yẹn ṣe gbogbo ààrẹ wa wá bàjẹ́ ìrun wa wá bàjẹ́ gbogbo ẹ̀ wá bàjẹ́ ẹlòmíì gbogbo ní ṣe yọ bàjẹ́ yóò tún ma ṣe mí lọ tún ma ṣe mí lọ yóò tún fọlọ́nso ní dùó ṣé o bá ní ṣe yóò tún ti bàjẹ́ yóò tún ma ṣe yóò tún ma ṣe mí lọ yóò tún fọlọ́nso ní dùó kò tún ní mú ṣe gbogbo yóò tún ma bàjẹ́ ṣé ẹ̀ dàbí obìnrin àbí ẹ̀ dàbí ẹ̀ bá ń wọ́n ní ẹ má dà bẹ́ẹ̀ ẹ má bà gbogbo sẹ́yìn jẹ́ pẹ̀lú kẹ́ ẹ máa fọlọ́n sóńdò tẹ́wàá ní máa mú àdéhùn yẹn sẹ́ wọ́n ní ẹ má dẹ̀rú ẹ wò naam ọlọ́run kí ni. tàkìdúnà àìmánàkùn dákọ̀là bàìnàkùn. ọlọ́run tàkìdúnà ẹ wàá lọ òdì àìmánàkùn ọlọ́ni ẹ lọ òdì búra yín tẹ́wàá lọ òdì búra yín dákọ̀lá ń bẹ̀yìn náà. dákọ̀lá mi ẹ máa jẹ́ kọ̀dí àtàǹbẹ̀yìn náà pé ẹ máa fi ṣètàn jẹ láàrin ara yín. wàláì tí má ti ṣe wàláì <laughs> mo mọ̀ pé ó jẹ àwọn mùsùlùmí ẹtí ó jẹ ó jẹ àwọn ìbàjẹ́. sọ <laughs> ẹlòmíì òdùn dànù gbọ̀n sí ìṣòkúrò wàláì màá bá yín kó kíní ẹ̀ wá ó lọ bí tí wọ́n gbà ń kẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run ó ti sọ búra di nǹkan tó fi máa gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ọlọ́run ṣàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run ní ẹ wàá sọ ìbúra yín di dákọ̀ọ́lán ọlọ́run ní ẹ wàá sọ di ìtànjẹ láàrin ara yín ìbúra ni ẹ fi máa ń tàn yẹn jẹ ọlọ́run ẹ má sọ bẹ́ẹ̀ rárá ẹ má sọ ẹ wàá so kọ ọlọ́run di awẹ́wà ó ti dà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí wàhálà ìjìnlẹ̀ sẹ́lómi lẹ́nu àwọn tó bá ti wá dé nìyẹn mọ̀ wọ́n ní ah, <laughs> ó ṣe wàhálà ìjù <laughs> ṣùgbọ́n bó ti ń ṣe wàhálà ìtòhun yẹn <laughs> bàbá náà kúrọ̀ ni àwọn tí ọba àwọn tí ọba dá ma àwọn kàn máa kó sí lọ́wọ́ ni wọ́n ní ah, ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ wọ́n kun yẹn ó dé ṣe wàhálà ń ṣe wàhálà ń ṣe wàhálà ń ṣe wàhálà ẹ̀ gan sọ ọlọ́run bá ní ẹ má máa dánrú ẹ wò ní nǹkan dẹ́ máa fi ṣe tán jẹ́ náà. أن تكون أمة هي أربى من ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa wípé antekuna ummatun ọlọ́run ọba wa mú tààlílì wá sọ ọlọ́run ọba mú tààlílì wá tàbí ọlọ́run ọba mú wá mẹ́ antekuna ummatun ìyá àríbá min ummatin kó má jẹ́ pé reason tẹ́ fi máa lọ máa ṣètàjẹ pẹ̀lú búra òun náà ni wípé àwọn tó ń búra ń gbà náà wọ́n ó búra pẹ̀lú àwọn èèyàn kan wípé a wà pẹ̀lú yín tẹ́ bá ti wá ráwọn èèyàn míì èèyàn míì tẹ́ bá wá rí tẹ́ bá rí pé àwọn èèyàn eléyìí wọ́n pọ̀ dáadáa àwọn lárúbáwá ní ìdí láàrin tiwọn ní ìjà máa ń ṣe láàrin lárúbáwá sí lárúbáwá tí lárúbáwá bá débì kan yóò wá lọ bá àwọn ọ̀ràn kan ẹ̀yìn ọ̀ràn yìí ẹjẹ́ àjọ jẹ́ ọ̀rẹ́ pọ̀ wọ́n wàá jọ búra òlàfáàwù ni wọ́n máa ń pè wọ́n fún àwọn lárúbáwá ẹni tẹ́yàn jọ búra pé àjọ máa ran ara wa lọ́wọ́ wọ́n wàá jọ búra bẹ́ẹ̀ tẹ́ bá jọ búra yẹn tí ìran míì bá fẹ́ bá wọn jà àwọn eléyìí wọ́n wàá sọ̀pọ̀tì àwọn tó wà mí. ṣùgbọ́n lára nǹkan tí máa ń jẹ́ tó jẹ́ wàhálà ní wípé tí àwọn bá ti wá rí pé àwọn tó fẹ́ bá jà yìí àwọn eléyìí pọ̀ dáadáa wọ́n ní ẹ̀yin o àbá yín búra mọ́ wọ́n wà lọ bá wọn míì búra ìtúsẹ̀ ọ̀dọ́ àwọn ọlọ́ba nìyẹn pé à ń tẹ̀kú na ummatun. tẹ̀kúnà ummatun ìyá àrùbá. ẹ máa wò wípé àwọn mm. jẹ̀mọ́ kan lè wá ìyá àrùbá mini ummatin tí wọ́n máa pọ̀ ju àwọn jẹ̀mọ́ kan tẹ́ ẹ ti kọ́kọ́ bá ládéhùn lọ́yẹ̀ ìyẹn wá sí láyé mọ́ ní ìsìn ẹ̀ ti ń talẹ̀ fáwọn èèyàn tiẹ̀ òun ọkọ ti gba owó táàkà bá gbowó dé pé ilẹ̀ yìí gangan la need ilẹ̀ yìí gangan la need iṣẹ́ kan sọ fún wa pé àwọn kan ti rà ó lè sọ bẹ́ẹ̀ kẹ́ àwọn kan ti rà sẹ́yìn sá gbowó dání tẹ́lẹ̀ náwó yóò tún wá gbowó yẹn yóò tún tàpá wọn. ẹlòmíràn ti bẹ́ẹ̀ nìkan ní ọjà tó fẹ́ tà yóò ti bẹ́ẹ̀ nìkan parí ọjà yẹn ó ti parí ọjà yẹn pẹ̀lẹ́ nìyẹn àwọn kan wá dé wọn gbowó dé ẹ wọn gbé ah, owó ló dé yìí wọn ni àfẹ́ ra ni gbogbo tẹ iye tẹ bá fẹ́ ta la fẹ́ ra yọba ni ẹ wo ọjà tí mo ní máa ta fún yín èmi náà mo gbé wọn aláì ń tajà fún yín sọ èmi náà mo sọ pé kí ni ọ̀dà bẹ ni pé ah kò ní bọ́ sí mọ́ o ah ẹ dákun àdúgbò kẹlẹ pé kí ni ah kò lè bọ́ sí mọ́ ó ti ráwọn míì yọ ọ lọ bá wọn yẹn ládéhùn a gbọ́dọ̀ máa dánrú ẹ̀ wò ọlọ́run ọba ń ṣàlàyé fún wa kíkọ́ jẹ́ pé níta fi máa fi ìbúra ẹ ti ní ìbúra kan pẹ̀lẹ́ nìkan ẹ tún á máa wò wípé tí n bá rẹ́ lómii kí ni ń jẹ́ ìbúra ìbúra kọ́ ìbú ìbúsẹ̀ ni ẹlòmí ọ̀sọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gẹ́gẹ́ ní à àdé ọlọ́mi àwọn ṣètò alọ́nu àgbọ̀dọ̀ máa dánrú ẹ̀ wò ẹ̀ àtòrí ọjọ́ ti lọ náà káyà ìdílẹ̀. innama yablukumullah iná máa yẹ bílú kún un lọ́wọ́ bí ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ni mo wá tẹ̀sì yín pẹ̀lú ẹ̀ ni ọlọ́run bá máa ń tẹ̀sì yín ọlọ́run iná máa yẹ bílú kún un lọ́wọ́ bí ọlọ́run ni mo wá tẹ̀sì yín pẹ̀lú ẹ̀ ni kò sẹ́ni tí ó máa ṣe nǹkan kan láyé tọ́lọ́run ní tẹ̀sì ẹ̀ yóò gbé àwọn kan dé tó jẹ́ wípé àwọn yẹn ó gbé owó wa kò sẹ́ni tọ́lọ́run yóò tẹ̀sì àìdórí àpá ọlọ́run máa ń yóò máa yọ tẹ̀sì ẹni tó jẹ́ àfa àgàn ọlọ́run tẹ̀sì ẹ̀ àwọn kan wà pẹ̀lú ẹ̀ ọlọ́run àgbà wọn kan dé àdáwà pẹ̀lú ẹ̀ ọkọ̀ pa gbogbo wọn ti ni <laughs> àwọn náà ṣe déhùn ní òkú tí ọmọ rẹ̀ pé kiri olùkílẹ̀ yìí ti mú aládìí ẹjọ́ yìí ṣeré ẹ̀kan ìjókòó tì mí náà sẹ́ni <laughs> àwọn tó mú kẹ́dẹ́ nì kò wá ní wo bí náà ti rówó kò ní wo bí náà ti níyàn gan ó bẹ̀rẹ̀ nìyẹn sọ bí ó ti máa àwọn ní ọmọ kà sí ọlọ́run ọba máa tẹ́st ọlọ́run máa ń test yẹn kò sẹ́ni tó lọ́run test so bẹ́ẹ̀ yẹn ń tajà ọlọ́run test yẹn pẹ̀lú ọjà tí ń ta ọlọ́run test yẹn pẹ̀lú ọjà tí ń ta àná ní ìsìnkú àdá ń bọ̀ níbi tá a ti ń bọ̀ lánàá àwọn aṣọ fún ọlọ́kadà pé èrò ti pọ̀ jù àwọn ọlọ́kadà pé ìwọ ọlọ́kadà o bó ti ń lọ ẹjọ́ ọ wà padà wàá gbé wa àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ pé ọlọ́kadà ọ wà padà wàá gbé wa àwọn tẹ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ní ọ̀rọ̀ gini ẹ̀jẹ̀ àwọn ṣé òun lè wá gbé wa ni ṣé òun ní gbèrò ni mo ní kò ní gbèrò lọ́wọ́ yóò kọ́kọ́ dé náà bá tiẹ̀ gbèrò lọ́wọ́ kọkọ rí iná tí dé bí iná. <laughs> àwọn ní wá padà wá gbé wa nígbà bá kú òbí sọ pé kan àbá kadà tó bá bá a ti sàdéhùn fún ta sí pé kí gbé wa ẹjẹ àwọn èèyàn máa lọ so lọ́nà rẹ onígbé èèyàn gbọ́dọ̀ máa má déhùn sẹ tẹ́yìn bá ti tẹ́yìn àti ládéhùn bóyá bó tilẹ̀ kó kéré tó ẹ gbọ́dọ̀ máa mú sẹ bó tilẹ̀ kí nǹkan ó kéré tó èèyàn gbọ́dọ̀ máa mú sẹ ọlọ́run ọba máa tẹ̀sì èèyàn ó lè fi nǹkan kékeré tẹ̀sì èèyàn tó bá lẹ́nìkan bá nìkan ládéhùn mọ́ rí pé ó mú sẹ kẹ́ni ó kọ́ gbàgbé ah, gbogbo ayé má déhùn sẹ gbogbo ayé ṣe nǹkan ìwọ náà wọ́n á káwọ́ rí pàǹsẹ̀ tiwa dáadáa ọlọ́run ní innama yablukumullahu. ọlọ́run ọba wa tẹ̀sí yín pẹ̀lú tó yẹn ni o. wala yubayyinanna lakum yawmal qiyamah. ọlọ́run ní ọlọ́run ọba wala yubayyinanna lakum yóò ṣàlàyé fún yín jọ̀gbìn dàlùkìyàmà. ma kuntum fi í ọlọ́run nìkan tẹ́ ẹ máa ń ya pẹ́ ẹnu bẹ́ẹ̀ ẹlòmíràn ní pé kọ́ sẹ́nà ah, kí ló ṣe nàìjíríà la wa ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọlọ́sẹ̀ ta ló ta ló lò tọ́ ọmọ nàìjíríà kò ṣe kankan ẹ̀rọ nàìjíríà la wa kò sẹ́nà wọn kọ́ ẹ máa ń ya pẹ́ ẹnu bẹ́ẹ̀ ẹlòmíràn tún dúró pé kí ni sọ fún mi bóyá sẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ argument nìyẹn yóò tún lọ mú tẹ̀ dẹ́pẹ́ wọ ni wọ́n bá sọ báyẹn fún sí wọ́n lè ṣe báyẹn ọkẹ́ tẹ́ bá ṣe báyẹn kọ́ tẹ́ bá ṣe báyẹn yóò àmú nǹkan tó le díẹ̀ wa fẹ́ nìyẹn <laughs> pé kí ni wọ́n bá ṣe lẹ́nu ẹ bá sọ pé nítorí wọ́n ṣe ni wọ́n á ní ó lè ṣe bẹ́ẹ̀ ọ̀kan sọ yọ ọ̀kan sọ kó máa ṣe bẹ́ẹ̀ ní láéláé ó gbé e síbi owó ó mọ̀ owó náà ó lè ṣe bẹ́ẹ̀ <laughs> ibi tí láyé bàjẹ́ dé nù ọlọ́run ni gbogbo ẹ̀rọ ọlọ́run ṣàlàyé fún wa bóun tá à ń yàpẹ́ ẹnu sí ní jọmídàá kí a mọ̀ ọlọ́run bó ṣàlàyé fún wa so káwọn dùnbi tó dáa káwọn dùnbi tó kù díẹ̀ káàtó so kọ́lọ́n kó sàrẹ̀ ní kọ̀ọ̀kan wa ìta gbọ́ kọ́lọ́n jó sí wa láǹfààní kọ́lọ́n jó wúlò fún wa subahana kalama bẹ amdi shadala ila ila ant asefuruka wa atubu ilẹ̀ ẹ jẹ́ kó yé wa pé àdéhùn tá a bá ṣe a gbọ́dọ̀ máa mú ṣẹ fún oníṣòwò ó máa ń wáyé nígbà míì téèyàn ti ládéhùn bóyá ibi téèyàn ti fẹ́ rajà tó wá jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ rajà yẹn ẹni tó fẹ́ rajà yẹn fún yàn ó ti ládéhùn ṣùgbọ́n kò fọlọ́n búra pé iye báyìí ni màá tà ṣùgbọ́n gbà tẹ́ni yóò fi rówó tó wá débẹ̀ pé gbogbo ó dé àbọ̀ sẹ́ǹdì owó àdéhùn tá a jọ ní ẹni ẹ wá rí i pé ọjà yẹn ti wọ́n sí i nígbà tó wá rí i pé ọjà yẹn ti wọ́n sí i ó wá sọ fún ẹni tó ládùn pẹ̀lú ẹ pé mi ì nílé ta iye báyìí mọ́ tó bá lóun ò nílé ta iye yẹn mọ́ ṣé yóò mọ̀ jẹ́ lẹ́sẹ̀ wájú ọlọ́run àbí báwo ni ó ṣe jẹ́. sàlámù jàbẹ́lá mi alákọ̀ọ́kọ́ nínú kwẹ́sàn yìí nǹkan méjì ló wà ń bẹ̀ àdéhùn àti búra téèyàn bá ti ń ṣàdéhùn kéèyàn máa sọ pé tó gbé mi fi búra sí ara. <laughs> ẹ bá ti sàdéhùn bọ́dà kọ́ má fi búra sí i ó ti tóbi pẹ̀lú ẹgbẹ́ kọ́kọ́ wà lókè ọlọ́run kọ́ sọ̀rọ̀ àdéhùn ọlọ́run bá tún wá sọ̀rọ̀ búra ìbúra mọ́ ìgbà mi àdéhùn lásán lè yín ó ṣe ìgbà mi ìbúra wà wọnú nù ni kéèyàn sàdéhùn ni kó tún fi búra ni kó tún wá ìrògbẹ́ ni yìí lè ó lè yapa àdéhùn pẹ̀lú bó ti ó ti ta kídi ẹ ju ó ti ta kídi ẹ ju so alákọ̀ọ́kọ́ ni ẹ mẹ́tẹ̀ẹ̀ta náà díẹ̀ bá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àdéhùn kéèyàn má déhùn sẹ́fẹ̀ lọ́nà bá fi bẹ̀rẹ̀ láti wà áwò fún àdìlá lọ́nà bá bẹ̀rẹ̀ láti bí ọ̀dọ́ títí ẹ̀ sọ níbi ìmọ̀ má déhùn sẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ìbéèrè wa béèrè ẹni tó ń tajà tẹ́ ẹ̀ bá ti jọ ní price kankan sílẹ̀ kò sẹ́sẹ́ kankan téèyàn ní sùmọ́tẹ́ bá ti parí pricing lórí nǹkan kan tẹ́ ẹ ti sọ pé iye báyìí ni màá ta fún ọ iye báyìí ni ẹ ti jọ parí price nìyẹn èèyàn ọgbọ́n sọ pé nìkan tún wá dé kó tún wá sọ pé òun change price nígbà náà ẹ bá ti jọ parí price orí price tẹ parí ẹ ẹ wá lè ní ọ ẹ wá dákẹ́ ní ultimatum ìyẹn ni pé price tí mo tà fún ẹ lónìí yìí ó nìyí tọjá pé tí ọba ti wá rówó lónìí tọba ti dọ̀la ó lè jẹ́ pé nǹkan lè wọ́n sí i pé oníṣòwò lè jèrè láàrin àsìkò díẹ̀ sẹ́wọ̀n kò sí nǹkan tó bẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba mọ̀tẹ́ bá ládéhùn tẹ́tẹ́ ní ọtí méjì hàn pé aláàjì ìgbọ́wọ́ lẹ́sàn-án ọ̀la so nǹkan yẹn ọba àwọn ọlọ́la yẹn wọ́n sọ fún ọ̀tá wọn pé ẹ̀dí ọlọ́dún ẹ má sanwó mọ́ o torí pé ẹ̀nà bọ́jà tí wọ́n ṣe ẹ ti tẹ lẹ́yìn ònu ọlọ́run ti fàlùbáríkà sí wọn ṣe nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ sọ nìyẹn ṣùgbọ́n láwọn ará náà. nípa àdéhùn ṣíṣe yẹn náà ni bóyá èèyàn bá èèyàn ṣe àdéhùn lápèjúwe ṣùgbọ́n nǹkan kan wá kọ́ di tí ò jẹ́ èèyàn lè mú àdéhùn yẹn ṣẹ bóyá ká sọ pé owó ní ìsìn èèyàn lówó ní báǹkì ó ì ti lérò wípé atm lòun ó ti gbowó òun ó débẹ̀ kò dispense so èèyàn sì ti ṣàdéhùn téèyàn ò rí owó òun fún ẹni tí ó fẹ́ fún ǹjẹ́ olúwa rẹ̀ ti bẹ̀rẹ̀ pé bẹ̀rẹ̀ yín nǹkan mi tún jáde ní abẹ́ rẹ̀ òun náà ní gbé ẹni tó ṣàdéhùn nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ó wá fẹ́ má déhùn rẹ̀ ṣe ẹ̀dọ̀rúrọ̀ wá dé nínú ẹ̀sìn ọlọ́run ọba èyí ṣẹlẹ́sẹ̀ yẹn ni pé atm wọn ó débẹ̀ wọ́n ní nǹkan jáde kò dispense sọ kò sí nǹkan ní àfẹ́ ṣẹṣẹ lẹ́yìn o ìbí mi wà dé pé kéèyàn tó lọ kéèyàn tó ríyanjú ní báǹkì gan èèyàn fẹ́ lè máa jà pé owó mi mọ̀ ni ẹ̀sìn tó wá ń dààmú mi tó báyìí sọ ọ̀gá lórí gbé yẹn ó rí yẹn jú ẹni yẹn wá ní àdéhùn yẹn ò kú òun mo ní máa fún yín ní five thousand adẹ́nu atm ní òní máa fún ẹ wà láì máa fún ẹ five thousand lónìí adẹ́nu atm kò dẹ̀ sí àdéhùn yẹn ò kú òun bẹ̀ ni pé ìjọ tí atm bá tó ṣe kí ni o tó bá tó ṣiṣẹ́ ó gba five thousand rẹ̀ ṣùgbọ́n abala kejì tó jáde nínú ẹ̀ òun ni ẹni tó ti gbà wípé òun fẹ́ ṣe nǹkan fẹ́ nìkan tọ́wọ́ á jẹ́ wípé ntọ́fẹ́ fi ṣe gan-an òun gan wà á ní mọ́ dọ̀rúrọ̀ nìyẹn so ẹ̀ náà wé à lágbáyà tó bá dọdún tí ń bọ̀ ń kọ́ ilé fún wọn náà dọdún tí ń bọ̀ ó dẹ̀ lówó lọ lónìí ọlọ́run ní kí n kó ti tán adọ́bí dọdún tí ń bọ̀ kó ní tó ṣe sí dọ̀rúrọ̀ nìyẹn ó di lórí ẹ̀mí yóò máa lórí ẹ̀mí ogun àtọ́nà bá ní pé kóun olówó lọ́ọ́ padà yóò máa sọ bẹ́ẹ̀ fọlọ́run pé ń ṣe àdéhùn gbogbo àdéhùn tí mo ṣe yẹn yóò kọ́ lẹ́ẹ̀lẹ́ tí n bá fi lè padà ní owó lọ́wọ́ máa pè sojú ọba ni wá pé ọlọ́run bò ní pr rẹ̀ jẹ́ ẹni bá jẹ́ mi rẹ̀ kí wọn ó dùn pé òun láwọn àdéhùn kan tó ń ti ṣe tí ó kọ́ lẹ́ẹ̀lẹ́ tó agbára rẹ̀ bá ti padà wá yóò padà sí i lórí ẹgbẹ́ àdéhùn ọlọ́run gẹ́gẹ́ tí yàrá bá ṣèlérí fọlọ́run kó wọn gbá rẹ̀ mẹ́wàá tó kú àbàgbà wọn yẹn padà sọ́mà áníwálé yìí àwọn tó ń jẹ́ bí rẹ̀ wọ́n bàgbà ọ̀yẹ́ para pásítọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pásítọ̀ dé pé wọ́n lọ ọmọ káà tí ọba lè lọ ẹbí ẹ gbọ́dọ̀ bá lọ wọ́n bá wọn bá wa bí wọ́n ti lọ so ló fi jẹ́ pé ẹni wọ́n fẹ́ kú kó sọ gbogbo àdéhùn tó bá ṣe lẹ̀ mo ṣàdéhùn o fún ọlọ́run ẹ bá ń pé o mo ṣàdéhùn pé ń kọ́lé fún lágbájá nígbà tí mo ṣàdéhùn yẹn ìmúrògbé máa lówó lọ́wọ́ ni owó mi ti padà di pé ṣé ni o ìní lọ́wọ́ ẹ̀yin ọmọ mi tọ́lọ́ máa fún yín lágbára ẹ̀ bá ń kọ́lé fún o sọ̀rọ̀ tó bá ti jẹ́ wàlí yú èèyàn ẹ̀ tẹ́pẹ́ wàlí yú èèyàn ni bàbá ìyá gbogbo ẹni tó jẹ́ pé bàbá àti ìyá jọ pa yín pọ̀ àbí bàbá lásán pa yín pọ̀ àbí ìyá lásán pa yín pọ̀ wàlí yú ẹ ló ọmọ so wàlíyù ni ọmọ ọmọ wàlíyù ni so gba eléyìí náà jẹ́ wàlíyù èèyàn so lọ sàlẹ̀ so bàbá bàbá bàbá so àwọn eléyìí náà jẹ́ wàlíyù èèyàn so tí ẹnìkan nú ẹ wọn bá jẹ́ pé ó bá ládéhùn kan tó fẹ́ ṣe ẹ gbìyànjú ẹ bá ṣe tágbára rẹ̀ bá ká mọ́ ẹ gbìyànjú ẹ bá ṣe so kọ́lọ́n kó sàmù. bisimilahi rahman ìbéèrè mi ni pé lórí anabi suhab anabi suhab náà àti ẹni tí anabi musa alayhi salatu wa salam ẹ rí pé suhab um, náà ni a máa ń pe a máa ń gbọ́ tán máa ń pe bàbá yẹn náà mo wá fẹ́ kí kẹ́ ẹ sọ ìyàtọ̀ tó wà ní ara méjèèjì àbábá ṣe ń gbọ́ tí àfa kan wá ń sọ̀rọ̀ tó wá ń pe bàbá ànábì Musa yẹn tó ń pè ní òní anabi Suwaibu tí Ọlọ́run sọ ẹ̀rí wo ni tabafẹ́ táwa sì ti gbọ́ yé pé kò ń ṣe ànábì Suwaibu ni stand wo la fẹ́ mú dúró lórí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ mọ́gbárọ̀ tí wọ́n sọ pé kí a máa ń gbọ́ tí wọ́n ní kí àwọn obìnrin kí wọ́n máa wà kí wọ́n máa wà kí ni tó bá yẹ pé ìgbàláyè wà fóbìnrin kí obìnrin ni lọ síbẹ̀ irú àwọn obìnrin wo ló lè lọ sí mọ parọ pé bóyá bíi pé quality wo ni irú àwọn obìnrin yẹn lè ní láti gbà yìí pé àfiwé eléyìí ó lè lọ sí mọ parọ bẹ̀ ni nípa wàlíù tẹ sọ́nsìn tẹ ṣàlàyé wípé ọ̀hún tó jẹ́ wà ní ìhùn irú àwọn obìnrin tí wọ́n wá sọ pé bóyá ẹni báyìí ni wàlíyù òun táwa àwádìí wípé ẹni tá ń pè ní wàlíyù yẹn kò sí nínú fámìlì ẹ̀ bóyá tó sọ wípé ń sin òkú à tó bá fẹ́ ọkọ òun tó máa fẹ́ fọkọ hàn àbí gbogbo àlámọ̀rí òun ẹni báyìí ni wàlíyù òun bọ̀ tí irú ẹni yóò kí ń ṣe fámìlì ẹ̀ tá bá fẹ́ akọ̀rẹ́ ti irú ẹni yẹn kí ni kẹta máa sọ fún un sámà ìbéèrè yín alákọ̀ọ́kọ́ tí mo bá rántí. òun naa ni pé sọ ó kàn jẹ́ ìtàn máa ń gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ìtàn tó gbajuma ni lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn alákọ̀ọ́kọ́ táwọn afa jẹ́ kọ́kọ́ yé wa òun náà ni wípé ọlọ́run ọba ọ̀dà kọ ẹnìkanká nínú Kùránì pé ọ̀njẹ́ ṣùháìbù kò osin to wa so abẹ́ ka súra tó wà kéèyàn lọ sínú súra tó Qasas so téèyàn bá lọ sínú súra tó lẹ̀ kéèyàn Qasas èèyàn máa bá ń bẹ̀ so àwọn ọmọ yẹn bàbá wọn lásán ni wọ́n sọ inna abi yẹ̀dìhúùkà lìyẹ̀jìsí àká ajẹ́rọ̀ máa sàkọ́ ìtàlámù so bàbá wa wakana abuna ṣèkàn kẹbìrọ kò sí ní dákọ ṣùháìbù mbẹ èyí nìyẹn ànábì òde dákọ ṣùháìbù ọ̀nà méjì dáadé máa ń gba kọ́bárù àwọn mùsùlùmí nìyẹn alìkìtàbù wa súnà àwọn àfọ òde dákọ kan fún wa láyé kágbà àyàbìwà tá a bá tó sọ pé ó kọ yẹn mu o kìtàbù wa súnà mu tá a bá tún ara àwọn tó ṣáájú wa lọ tí wọ́n bá dárúkọ yẹn bí yẹ̀wúdí àwọn nàṣọ́rọ̀ àtúmọ̀ ń gbà kò sẹ́ni kan nù wọn dẹ́gbà wọn náà ní o tẹ́gbẹ́ alẹ́ rí kan tẹ́gbẹ́ alẹ́ gbà wá táwọn sọ abá gbà wá tẹ́gbẹ́ tọ́kọ̀ ìwé oníjẹ́sùn àìf èdè ọkọ nìyẹn sọ ìbọn láwọn fẹ́ tẹ̀sí ẹ̀ sí ẹgbọ́n kan jẹ́ nǹkan tó gbajúmọ̀ táwọn èèyàn sọ. alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣùháìbù ànábì ọlọ́run ó kọ́ la ọkọ̀ yẹn jú yẹn pé ó kọ́ yẹn gángan àlepè ní ṣùháì tẹ́ bá pè ní ṣùáìbù àwọn afáàní kì í ṣe ṣùáìbù ànábì ọlọ́run torí pé wọ́n mẹ̀gbà tí ṣùáìbù ànábì ọlọ́run bá exist wọ́n dẹ̀ mẹ̀gbà tí Musa ṣe kí ni o tó exist kò dẹ̀ bára wọn mú so àbí ẹni tó bá exist láàrin kan tẹ́nìkan exist ní four hundred years after gbàtẹ́nìkan exist ṣé wọ́n lè parí ara wọn mustahil kò ṣeé ṣe lọ́dún wa nínú musalọ́ọ̀lù hadith wọ́n ní ẹnìkan kú ní nineteen ninety eight wọ́n dẹ̀ bí ọmọ kan ní nineteen ninety nine ẹ̀ wá ní wọ́n pàdé ara wọn ẹ̀yọ́ sọ́jà ṣe kí wọ́n pàdé ara wọn wọ́n yẹ ṣe náà so yẹn ti tako pé ó tako làákà ẹ̀ ká pè ní kí ni o ṣùháìbù kí ni ọ ànábì ọ̀rọ̀ so dáná àwọn sọ fún bẹ́ẹ̀ kílèmù ṣùháìbù mẹ́wàá kí ẹ fi kílèmù ẹ̀ ṣùgbọ́n táwọn kankan bá kàn ti ní kankan nínú tíà àwọn olùkọ́ bẹ́ẹ̀ ọtí ráìtì bẹ́ẹ̀ ṣùháìbù ànábì ọ̀rọ̀ ó dẹ̀ wà ṣááyù lọ́dọ̀ àwọn èèyàn so kí ni wọ́n fẹ́ fi substitute point wọn kò sí ẹ bí ìdí pọ́ǹtì yẹn múlẹ̀ kó sí so that is ibi tí òbí jẹ́ pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ẹni kọ́ mẹ́rin ẹ̀ wá nínú kìtàbù wa sunna àbúrò ẹgbẹ́ wọn lérí kọ́lẹ̀ sọ̀gbà tí suwaibu exist àti suwaibu tó wà lọ́sọ̀ kò lérí so ẹ̀rí méjèèjì yẹn ó ti tó fún wa láti lè sọ pé kò rí bẹ́ẹ̀ rárá ẹlẹ́ẹ̀kejì makbaro láyé ànábísà sọ́là obìnrin òkú tẹ̀lé wọn lọ mọ́kìbárọ̀ wọn ò dẹ̀bẹ̀ kóbìnrin ọlọ́ ṣe ziyara tó lè kúbú tó kò lè lọ mọ́kìbárọ̀ àyàfi tó bá ń kọjá lọ ń bì kan ọwọ́ agbègbè mọ́kìbárọ̀ kọjá ọlá nìyẹn pé òun lọ bì kan ṣùgbọ́n ìrìn tó ń rìn lọ yẹn ọ̀nà mọ́kìbárọ̀ ni ó gbà kọ̀ọ̀lá nìyẹn mọ́kìbárọ̀ ìyẹn ló dé fa pé àtọkọ ẹni wájọ ń lọ ọkọ wa ní kò ń fẹ́ sálámà sí wọn ní máa ọ̀nà wa ní síbẹ̀ so ó ń lọ bìkan ní báwọn ni so yóò jẹ́ pé accidental ni ọkọ ẹ̀ náà ò ní sọ pé mo fẹ́ ya mákìbárọ̀ wọ́n kàn ń lọ ni bẹ́ẹ̀ wọ́n kàn pàdé àwọn yàgá àwọn kan wọ́n abẹ́ nǹkan wọ́n mákìbárọ̀ àwọn ayàgá ẹ̀rí yẹn ní sẹ́ ìyẹn ló lè jẹ́ ló lè fa tó lè fi sálámà sí wọn kó wà makbaro sókèlè sí wa báyìí nìsín so ṣùgbọ́n àwọn apá kan gbà wípé obìnrin lè lọ ṣe ziyaratu makbaro ẹ̀rí tó fìdí múlẹ̀ ní ọ̀sán yẹn wọ́n kàn sọ wípé kọ́mọ́ máa lọ ṣe ziyara yẹn ní lemọ́lemọ́ òní àwọn jẹnẹrẹ́láìsì àdìsí wípé tẹ bá ń ṣe àbẹ̀wò sí makbaro ó máa jẹ́ kẹ́ ẹ máa rántí ikú wọ́n ní a ah, ṣe bóbìnrin náà rántí ikú ṣe báwọn náà rántí ikú bẹ̀tà àwọn apá ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ mi ti wáyé pé obìnrin ẹ̀mí tí wọ́n lẹ obìnrin ẹ̀mí wọn ọ̀lẹ́ gan púpọ̀ tó tẹ́yìn bá gbé yẹn lẹ́bàá àwọn dáhà ń bí ibi tá a lọ ní jìnnìṣà tá a lọ lánàá ní ìsinmi báyìí àwọn dáhà ọkùnrin tá a fẹ́ ṣe kínní àwọn òdì àwọn fẹ́ kírun àfẹ́ ṣe gbogbo ẹ̀ àwọn obìnrin tẹ́ wà ní kiri tẹ́ ní kí wọ́n wọlé gan ẹlẹ́bí ti dákú lọ́lẹ̀lẹ̀ <laughs> ṣé tó ṣe tí ẹ̀sẹ̀ tí ẹ̀sẹ̀ fẹ́ máa jí gbé kínní so obìnrin ọ̀lẹ́mìí gidi wọ́n lè jẹ́ kébi tó wà yẹn náà lọ́dún ti gbókùn mi dé ẹ̀rú tún bà so ọkùnrin dẹ̀ ní yìí so díẹ̀ díẹ̀ bọ́kùnrin ọba tiẹ̀ láyà àgbàdo bá yá so òní ọmọ ti sí gbogbo nǹkan àyà ọmọ dé díẹ̀ díẹ̀ gbàdé bẹ́ẹ̀ nàbàlagbà àyà ọyọ àyà tiẹ̀ ní ó ti kígbe a so òní ó ti máa kojú àwọn kankan tó kọjá kíní ẹ̀ wọ́n obìnrin mélòó ni wọ́n kojú mélòó ni wọ́n ti sí gbé kọ́ wá ṣe ní kíní ó ní ní sọdọ ẹrẹ mi wà lọ pé odidi ọkùnrin ni fún ara rẹ̀ ọlọmọ pọmọmọ lọ́wọ́ fúnra ẹ ní ó gbèsè àrè tí ó ṣe gbogbo ẹ tí ó dùn tí ó dùn tí ó dùn tí ó bò nǹkan ẹ tí ó ṣe kiri tí ó dùn sára giri so obìnrin wọn ní ọ̀nà ọlọ́dún kò ní lè ṣe kankan so ìwé ẹ̀dọ́ ti wá dẹ́rù ẹ̀yìn wò sẹ́ pé aya rẹ̀ ó ti kí pé ilé ayé yọ̀ jẹ́ kankan owó ti gbọ́ láyé yé so obìnrin ò lè gbọ́rọ̀ ẹ̀yẹ tó bí wọ́n bí wọ́n wọ́n kàn máa kò ní mọ̀ tí ó fi máa sunkún kò ní mọ̀ tí ó fi máa gbéra dálẹ̀ kò ní mọ̀ àwọn náà máa fa náà máa gbára àwọn létí láyà ànábì àwọn náà máa fa sọ wọn ara wọn ya àdìsí yẹn ìbàdàn àdìsí yẹn wá ọ̀dọ̀ obìnrin ní sábà rí fún àlọ́ bá jù ẹgbẹ́ àwọn ọkùnrin òkè sábà ṣe bẹ́ẹ̀ àwọn ti gbà pé kí làwọn fẹ́ máa ṣe kí ni ìjákínwà gbàgbà àwọn lárúbáwá ìjákínwà báwọn haúsá ti tó yẹn náà bí ìjákín ti wà lọ́dọ̀ àwọn ọkùnrin wọn tó kò sí lọ́dọ̀ àwọn obìnrin wọn rárá wọn ò tó bẹ́ẹ̀ sọ bọ̀ dẹ́mi yẹn bẹ́ẹ̀ rárá sọ ntọ́da náà ni pé kí wọ́n mọ̀ tẹ̀lé wọn lọ sí makbara ọ̀dọ̀ sí mi sọlá wa. ẹlẹ́kẹta wọ́n náà ni pé wàlíyù ẹ̀dá pè ní wàlíyù náà nìyẹn so wọ́n dẹ̀ lè dẹ́lígéètì iṣẹ́ yẹn fún yàn bẹ́ẹ̀ nìkan ní sin báyìí òun ni bàbá ọmọbìnrin kan tí ó dẹ̀ pé bàbá yẹn wà níbi tó jìnnà wọ́n á pè mí pé kí n lọ báwọn ṣe kí ni o ẹni jásojú báyìí ẹni jásojú tó bá jẹ́ pé àwọn ẹbí ẹ̀ náà lọ́ba parọ́ ẹni báyìí lẹ̀ kò sí nǹkan tó burú mẹ́. màkì yàn kàn máa yẹ pé ẹbí lọ́pàá alẹ́ lẹ̀ kó jẹ́ pé àfa kankan àwọn ọmọbìnrin kan lọ́wọ́ á ní pé ọbẹ̀ lọ́kọ àwọn ẹbí ẹ̀ ò lè ṣe kíní kan á máa ṣe wà líyù fún jákujáku ló ń ṣe orí ó jí àwọn àjọ ọlọ́run sòtí ó sì jí mẹ́wàá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب